orin orin ògo orin ayọ̀ la ó fi gbé bàbá ga fún dídá tó dá wa sí fún ìkẹ́ ìgẹ̀rẹ́ bàbá ẹ wọ́n bọ́lá àwọn orin tó pèrègede ni mo bọ́ sí báyìí ó dáni lójú pé ẹ ti gbádùn gbóǹtarìgì tèmi lórí ètò báyìí ní báyìí o mo ti wá ní ojú tuntun ní abala orin tó pèrègèdè ẹ̀ẹ́n láàárọ̀ ẹ̀ní bàbá mi nínú olúwa ẹ máa kú kalẹ̀ sá. ẹ máa ẹ káàárọ̀ mà. ẹ rọra sà ẹ káàbọ̀ sórí ètò Ògo Ìgbàlà. ẹ ṣeun gan. ẹ ọ ẹ ti rí ojú tá a jọ wà lórí ètò ní abala orin tó pèrègèdè lé ní ẹ mo ní àǹfààní ni inú mi dùn nítorí pé mo pè wọn wọn dẹ̀ dá mi lóhùn wọn jẹ́ mi ṣùgbọ́n fúnra wọn báyìí ẹ náà máa fi ẹnu ara wọn wọn máa fi sọ orúkọ wọn fún yín bàbá ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé. orúkọ tèmi ni olùṣọ́àgùtàn akínlóye ọ̀làdàpọ̀ ti ìjọ christ faith tabernacle. Hmm, olùṣọ́àgùtàn akínlóye ọ̀làdàpọ̀ àwọn náà wọ́n wà pẹ̀lú wa lórí ètò àjọṣìtújọ ń lọ sí abala gbọ̀ngbọ́n náà ni ó ti wá dá mi lójú pé ẹ máa rí ojú wọn dáadáa kó tó di pé àmú ètò yìí wá sí ìdánudúró bàbá wa ẹ sọ fún àwọn aráalé lẹ́ẹ̀kan pé olùṣọ́ àgùntàn ni yín ẹ adẹ̀rí ojú yín ó gúnrégé kí gan ló sún yín déédé iṣẹ́ olùṣọ́ àgùntàn. a bí mi sí ìdílé onígbàgbọ́ bàbá bàbá mi ó jẹ́ ìkan nínú àwọn tí wọ́n jẹ́ bíi tó kópa ribiribi nínú ìjọ hmm. Baptist Church nílùú àti àtiwá. Hmm Eh, kí wọ́n tó lọ síbi àgbáre hmm. bàbá mi náà dẹ̀ jẹ́ ìránṣẹ́ olúwa ṣùgbọ́n láti ọmọ kékeré láti bí ọmọ ọdún mẹ́fà hmm. ni bàbá bàbá mi ti ra ẹ̀rọ dùrù fún mi eh. pé kí n máa fi hmm. kọrin nínú ìjọ a dẹ̀ jẹ́ ìdílé tó ń ka bíbélì láràárọ̀ ńgbà tí a ń dàgbà a máa ṣe ìsìn àárọ̀ a máa ṣe ìsìn àṣálẹ́ nínú ilé a máa ń lo devotional nígbà yẹn ìjọ onítẹ̀bọmi ni àwọn bàbá mi ti jáde wá so a máa ń kà baptist náà ti wá so a máa ń kà lójoojúmọ́ mo gbàgbọ́ pé gbogbo àwọn nǹkan yẹn ló ṣe okùnfà tí mo fi di ìránṣẹ́ Ọlọ́run lónìí. tí mo fi di ìránṣẹ́ Ọlọ́run ṣé ìgbọ́n tẹ̀ wá ní ìfẹ́ sí iṣẹ́ olùṣọ́ àgùntàn yìí gangan kó má jẹ́ pé torí ẹ kàn bára yín ní agboolé tó jẹ́ pé wọ́n ń ṣe olùṣọ́ àgùntàn ń bẹ̀ tán pọ̀ ẹ ṣe mọ̀ pé ibi tán bá ti fi ọ̀nà ẹsẹ̀ èèyàn lé èèyàn lè ṣe kó má tẹ̀lé ìpasẹ̀ náà hmm. láti gbà tá a ti kéré bóyá ní ọ̀sẹ̀ kan wà tá a ní lọ ìsìn tá a ní lọ ṣóòru tá a ní lọ ṣọ́ọ̀ṣì hmm. so ó ti di ohun tá a ti ń ṣe látilẹ̀ ó lè má jẹun tó yẹ pé ìgbà tá a dàgbà lè fẹ́ sọ pé a fẹ́ ṣe nǹkan tara wa hmm. bíbélì sọ pé látìgbà tó ti wà nínú ìyá rẹ nínú ìwé Jeremáyà èmi ti pèsè rẹ gẹ́gẹ́ bí ìránṣẹ́ mi. Mm Hmm. so ìpinnu tọ́lọ́run ti ní fún ayé wa láti ilẹ̀ hmm. òun náà ló jẹ́ káwọn òbí wa fi ọ̀nà wa lé ipa yẹn nígbà tí àsìkò dẹ̀ tó ọlọ́run mú ìpinnu yẹn wá sí ìmúṣẹ. wá sí ìmúṣẹ ọlọ́run àtúbọ̀ máa bá mi ràn yín lọ́wọ́ lágbára ọlọ́run ó ti nídìí iṣẹ́ olùṣọ́ àgùntàn yẹn tí wá tó bí ọdún mélòó tẹ̀tẹ̀ tí wá jẹ́ olùṣọ́ àgùntàn gangan fúlì. gẹ́gẹ́ bí ẹnìkan ti rìn àjò mi láti di olùṣọ́ àgùntàn ó ṣe tó tó jọyìn lójú lọ́pọ̀lọpọ̀ hmm. lákọ̀ọ́kọ́ mo jẹ́ ọ̀gá ẹgbẹ́ akọrin hmm. nígbà tó yá wọ́n sọ mí di diakoni nínú ìjọ hmm. nígbà tó yá wọ́n sọ mí di assistant pastor nígbà tó yá mo di olùṣọ́ àgùntàn so tí ẹ bá wò dáadáa ẹni tó jẹ́ ọ̀gá akọrin olùṣọ́ àgùntàn náà ni torí ẹgbẹ́ akọrin tó bá léèyàn mẹ́wàá èèyàn ogún. èèyàn ti ẹni tó jẹ́ díkìn olùṣọ́ àgùntàn náà ni ẹni tó jẹ́ so tí mo ti ń ṣe bí pa ń ṣiṣẹ́ olùṣọ́ àgùntàn ó ti fẹ́ tó bí ogún ọdún. ogún ọdún. ṣùgbọ́n pé mo lọ dá ẹ̀ka lẹ̀ bóyá bí ọdún mẹ́fà sí méje. Hmm. nípa ẹ̀yin fúnra yín wá lọ dá ẹ̀ka tìyín sílẹ̀ ẹ̀ka tìjọ tí mo ti ń sìn. ìjọ tẹ ti ń ṣe ó ti dàbí ọdún méje tẹ́tí wà lórí ìjọ kan ah lọ́run àtúbọ̀ máa bá mi ràn yín lọ́wọ́ ẹ kí n tó rí pé mo tẹ̀ wá kúrò ní abala ìtorí abala àwọn orin náà ni ṣùgbọ́n àṣìtún máa ń fi ọ̀rọ̀ náà jomi toro ọ̀rọ̀ ní abala tí mo wà yìí kó tó di pé mo kúrò ní abala kí ni ìrírí yín nídìí iṣẹ́ olùṣọ́ àgùntàn yìí láti bí ogún ọdún sẹ́yìn. èyí tí mo rí ni pé bíbélì òótọ́ ni téèyàn hmm. bá lè tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run máa bùkún fún yàn hmm. iṣẹ́ bí a ṣe kọ́ nínú ìwé mọ́ bẹ́ẹ̀ ló ṣe rí hmm. lóde òní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọn ní ìrírí torí pé ọ̀nà tí wọ́n ń gbà ṣe iṣẹ́ ìránṣẹ́ ó yàtọ̀ sí ọ̀nà tí a kọ sílẹ̀ hmm. ṣùgbọ́n téèyàn bá ṣe bí ọlọ́run ṣe kọ́ bẹ́ẹ̀lì sọ ó dé pé i was young and now i'm old i've not seen the righteous forsaken èmi kéré èmi ò rí olódodo tó eh, tọrọ jẹ so ẹni tó bá ṣe òdodo pẹ̀lú iṣẹ́ ọlọ́run àti ohun tí a pè láti ṣe á dé ibi tọ́lọ́run pèsè ẹ̀ láti dé ìkejì ni pé iṣẹ́ ọlọ́run kì í ṣe tara wa ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń ṣiṣẹ́ ọlọ́run pẹ̀lú ara pẹ̀lú ara ara ọ̀rẹ́ mi ti dá ṣọ́ọ̀ṣì lẹ̀ èmi náà gbọ́dọ̀ dá ṣọ́ọ̀ṣì lẹ̀ ọ̀rẹ́ mi ti wà lórí tẹlifíṣàn èmi náà gbọ́dọ̀ wà lórí tẹlifíṣàn ah. nígbà tí ọlọ́run pèsè ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n téèyàn bá ṣe ní ọ̀nà ọlọ́run hmm. níbi tó máa wà hmm. nínú ibi tọ́lọ́run fi ẹ́ sí hmm. ní ìgbédìde àti ìgbésókè máa ti wá báyìí. àti wá ẹ ṣeun bàbá wa ọ̀rọ̀ rere jẹ́ ń sáré sọ iye ọkàn yìí ẹ̀ ká tó gbàgbé nínú ọ̀rọ̀ tí bàbá wa ti ń bá wa sọ ní àtìgbà tán ti darapọ̀ mọ́ wa ẹ́ wọ́n ní pé kéèyàn má máa fi ẹran ara ṣe nǹkan ká jẹ́ kí ọlọ́run kó máa fún wa ní ìtọ́ni ọlọ́run ti kára rẹ̀ kó máa tọ́ wa fúnra rẹ̀ ká má torí pé lágbájá ti ṣe kínní èmi náà fẹ́ lọ ṣe kínní ah! <laughs> àfàìmọ̀ kẹ́ ẹ má lọ tẹ́ bọ ọbẹ̀ eh, ẹ ṣeun bàbá wa ẹ kú ìjókòó lórí ètò Ògo Ìgbàlà lóòrọ̀ ìní ẹ láti bí ogún ọdún tí ẹ̀yin ti wá wà nídìí iṣẹ́ ìránṣẹ́ yìí àwọn ìránṣẹ́ Ọlọ́run àgbààgbààgbà tó kù ṣé àwọn àjọṣepọ̀ tó dán mọ́rán wà láàrin ẹ̀yin àná. ṣùgbọ́n nígbà tí wọ́n pàdé Jésù lọ́nà ah sítórì arábìnrin yìí ó yí padà Eh, bàbá wa sì tún ti sọ̀rọ̀ àṣẹ jáde wípé gbogbo nǹkan tó ti di òkú nínú ayé wa lórúkọ Jésù Kristi ó ti jí ó ti gba agbára ọ̀tun bàbá wa ẹ kú atótónu látàtàárọ̀ àwọn aráalé bí wọ́n ṣe ń wò yín eh, ọ̀pọ̀lọpọ̀ wọn sì tún ní ìbéèrè lọ́pọ̀lọpọ̀ ní èmi pàápàá mo sì tún ní ìbéèrè nítorí ọ̀pọ̀lọpọ̀ ló sọ pé pé àwọn ò tiẹ̀ dá Jésù mọ̀ dèpòdèpò tí wọ́n fi máa ṣe alábàápàdé Jésù pé kèmí tiẹ̀ sáré bèrè eléyìí kó tó di pé a lọ sí ìdánidúró ẹ bá mi ṣàlàyé fáwọn aráalé sí obìnrin yìí ó pàdé Jésù lọ́nà Ọlọ́run sì nu gbogbo omijé rẹ̀ nù ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n tiẹ̀ dá Jésù mọ̀ báwo ni wọ́n tiẹ̀ ṣe lè dá Jésù mọ̀ nínú ilé níṣẹ́jú kan. Jésù sọ pé èmi ni ọ̀nà hmm. òtítọ́ àti ìyè. bẹ́ẹ̀ni jésù ni ọ̀nà òtítọ́ àti ìyè bẹ́ẹ̀ni kò sì sí ẹni ọ̀nà kan náà téèyàn lè fi wá sọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ni èèyàn bá sọ pé bóun fẹ́ mọ jésù hmm. èkínní ọkàn rẹ gbọ́dọ̀ pòǹgbẹ hmm, hmm. ìkejì o gbọ́dọ̀ wá bíbélì tó máa máa kà ẹ̀kẹta o gbọ́dọ̀ gbàdúrà ẹ̀kẹrin o gbọ́dọ̀ darapọ̀ mọ́ ìjọ ẹ̀mí tí wọ́n ti ń sọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ ọlọ́run lóòótọ́ àti lódodo tó o bá fẹ́ mọ jésù wá bá jésù wà lọ́wọ́ náà nìyẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ìkíní hmm. o gbọ́dọ̀ pòǹgbẹ lọ́kàn ẹ̀. o gbọ́dọ̀ pòǹgbẹ láti mọ ọ̀nà òtítọ́ àti ìyè ẹlẹ́ẹ̀kejì. èkejì o gbọ́dọ̀ ka ọ̀rọ̀ ọlọ́run yékéyéké tí ń ṣe bíbélì. Hmm. ìkẹta o gbọ́dọ̀ máa gbàdúrà ìkẹrin o gbọ́dọ̀ wá ìjọ ẹ̀mí hmm. tí wọ́n ti ń kọ́ òótọ́ ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sì ń wá ọjọ́ ọlọ́run lóòótọ́ àti lódodo ó jẹ́ ọ̀nà tí jésù máa fi fara hàn rẹ̀. ẹ ṣeun bàbá wa ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yìí ẹ̀yin aráalé àwọn ọ̀nà rèé tí a fi lè dá jésù mọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa ni ogun ń ja ayé wa ṣùgbọ́n a ò mọ bá a tiẹ̀ ṣe lè pe jésù yìí òun náà ni bàbá wa ti sọ yìí ó gbọ́dọ̀ kó gbẹ lọ́kàn pé ta ni jésù ẹlẹ́ẹ̀kejì tó dàbí rẹ̀ ni pé o gbọ́dọ̀ lè máa ka ọ̀rọ̀ ọlọ́run déédéé kó mọ ohun tí ọ̀rọ̀ ọlọ́run sọ eh, nípa rẹ gangan ẹlẹ́ẹ̀kẹta tó dàbí rẹ̀ ni pé o gbọ́dọ̀ lè gbàdúrà eh, a gbọ́dọ̀ máa gbàdúrà láì sinmi àti ní àìṣe àárẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn ọ̀nà tá a lè fi dá Jésù mọ̀ ẹlẹ́ẹ̀kẹrin tí bàbá wa sọ ni pé ká wá ìjọ ẹ̀mí tí wọ́n ti ń pe Jésù lọ́nà tó tán torí ọ̀pọ̀lọpọ̀ ìjọ náà ló wà ń ta nísìnyìí tí ó jẹ́ pé wọ́n rí Jésù pè hmm bàbá wa ẹ ṣeun ọlọ́run àtúbọ̀ máa bá mi ràn yín lọ́wọ́ a máa fún yín ní iṣẹ́ ìṣe ṣé wá ní àwọn ìsìn kan tẹ́ ẹ fẹ́ pe àwọn ènìyàn sí nínú ìjọ àsìkò ìjọ àsìkò ìsìn ìyẹn tẹ́ fẹ́ káwọn èèyàn tó wá máa darapọ̀ mọ́ ìjọ tiyín. ìjọ wa wà ní ìlú èkó mm. ní ọgbà mm. nọ́mbà thirteen adédọyìn street mm. ẹ̀ka kan wà ní ìlú àkúté àkúté wà lógùn state ó súnmọ́ èkó ó wà ní mubarak bus stop damri plaza ọjọ́ mẹ́ta àkọ́kọ́ nínú oṣù a máa ń ṣe ìpàdé aṣẹ́gun ní aago mẹ́fà àbọ̀ nírọ̀lẹ́ ìrọ̀lẹ́ first second and third ní gbogbo ọjọ́ ìsinmi a máa ń ṣe ìsìn ní aago mẹ́sàn-án ní àárín ọ̀sẹ̀ ọjọ́ wednesday a máa ń ṣe ìsìn ní aago mẹ́fà àbọ̀ ó jẹ́ àwọn ìsìn tí a máa ń ṣe. ẹ ọ tí wọn bá fẹ́ mọ jésù tó fẹ́ darapọ̀ mọ́ jésù ìjọ tí wọ́n ti ń pe ọlọ́run kan náà ni bàbá wa ti sọ yìí wọ́n náà lè lọ darapọ̀ mọ́ wọn níbẹ̀ wọ́n ti sọ àwọn àsìkò ìgbà tí wọ́n ń ṣèsìn wọ́n ti sọ ibi tí ìjọ náà wà wọ́n ti sọ fún wa bàbá wa ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí fáwọn aráalé kí á bá mi pe nọ́mbà àti gbogbo social media táwọn eh, aráalé tí wọ́n ń wò yín tí wọ́n lè pè yín sí bóyá àwọn kan sì fẹ́ tẹ̀lé yín bóyá àwọn kan sì tún ní ọ̀rọ̀ tán fẹ́ bi yín àwọn kan fẹ́ pè yín pé kẹ́ gbàdúrà fún àwọn àwọn kan fẹ́ tẹ̀ tún sọ wípé kẹ́ ẹ tọ́ àwọn sọ́nà ní ọ̀nà kan tàbí méjì. lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Akínlóye Ọládàpọ̀ nọ́mbà mi ni o oh seven o oh six two six three two eight one nine. ah ẹ tún pè dáadáa. zero six two six three two eight one nine mo ní Facebook page lórúkọ mi mo ní facebook page lórúkọ ẹ̀ka wa cft akute mo dẹ̀ ní instagram page lórúkọ mi ọlá a dẹ̀ ní instagram page lórúkọ ẹ̀ka wa cft akute gbogbo àwọn ibi tẹ́sí lè bá bàbá wa pàdé náà ni wọ́n ti ṣàlàyé fún wa lórí ètò lẹ́ni ẹ pè wọ́n tẹ̀yìn bá ní ohun tàbí méjì tẹ́ fẹ́ bá wọn sọ ẹ pè wọ́n mo ti máa ń sọ fún wa ẹ gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run náà tá wà lé táyì náà fẹ́ dàbí bàbá wa báyìí tẹ́fọ́ bá mi darapọ̀ lórí ètò Ògo Ìgbàlà ẹ tẹ̀lé mi lórí gbogbo social media mi àtọ̀nàbàjọ́ Ọláwálé ni lórí Facebook àtọ̀nàbàjọ́ Ọláwálé lórí Instagram ẹ Twitter àtọ̀nàbàjọ́ Ọláwálé ẹ lọ láìkì youtube channel mi pàápàá àtọ̀nàbàjọ́ láwálé fẹ́yìn bá ti wá lé ohun kan tẹ́ fẹ́ tẹ̀jíṣẹ́ sí wa àti Orísun a wà ń bẹ̀ lórí youtube lórí instagram lórí twitter àti Orísun tẹlifíṣọ̀n ẹ tẹ̀lé wa ẹ fi gbogbo èròǹgbà yín ẹ fi ṣọwọ́ sí wa orúkọ tèmi kò tí ì yí padà Ọlá Ọ̀nàbàjọ́ náà ni mo sì ń jẹ́ mo ní tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ à ẹ dúró nínú Jésù o ẹ ti gbọ́ gbogbo nǹkan tí bàbá ti bá wa sọ lénìí ẹ jẹ́ kí á di òpó jésù kristi mú ká mọ̀ pé òun nìkan náà ló lè ṣe ohun gbogbo fún wa tó bá dọjọ́ mẹ́jọ kí n tún pàdé yín pẹ̀lú ayọ̀ ó dàbọ̀.